التيكور فعلا أنا ذكر الموت يورث استشعار الإزعاج عن هذه الدار الفانية اللهم يبي ينتيكو يوم بي استشعار ìfúramà ìfìṣàárọ̀ ìzìáj ìfúramà tó máa mú ìbẹ̀rù dání an hadhihi dar al-faniya nípa ilé ayé tá a wà níbẹ̀ yìí wọ́n ti pé jẹ̀tàǹgbàtà ń sọ̀rọ̀ yìí à ń parí ni à ń gbọ́rọ̀ yìí pé ọ̀kan nínú àwọn èèyàn ládùúgbò wa ọdúnbọ̀ sálẹ̀ kìyàwó àbí jẹ̀tà nìyẹn ku jooga waalin yahay dad oo maamul yahay leeyahay fofan yahay والذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ولا تزر بفر يعني أقول سكون أقول سكون tẹ́lẹ̀ kan bá kú fún adára gbogbo wí wí wí ọdún sunkún ẹ̀ náà wọ́n sunkún tẹ̀ náà lọ́jọ́ kan kò sí bí wọ́n ṣe yóò dàgbà tó láyé tó bá kú lẹ́gbẹ̀ẹ́ èèyàn àwọn yóò sunkún ẹ̀ àwọn sunkún ẹ̀ àwọn ọmọ sunkún ẹ̀ ṣèmọ̀ rántí kú lóòrèkóòrè yóò jẹ́ káwọn pẹ̀lú ayé tá a wà ń bẹ̀ yìí àdáàrò lè fà níyà tó kí lápẹ́ o ilé ayé tí tí ó tàn títàn rẹ̀ yẹn ọ̀nà méjì ni títàn wípé àwàtàwà ń bẹ̀ ìjọ kan ápù ìjọ tá ti kú yẹn ilé ayé tí wá ti kí ni o lọ ti títà kejì ni pé gbogbo ilé ayé kan bó ṣe wọ̀ yẹn pátápátá gbogbo òkè gbogbo omi gbogbo onóòkú yóò tàn jọkà. وتوجهها في كل لحظة إلى دار الآخرة الباقية ìmọ̀ rántí ikú yóò tún máa bí sẹ́lẹ̀ tó bá rántí ikú yẹn àtàwájú fòfò kúlù láàbọ̀tì àtàwájùkù ìmá kọjú sí ní gbogbo ògbà ìlàdáìlà àkíyà lùbàkíyàtì ìmá kọjú sí àkíyà ní gbogbo ògbà pé à ah, mẹ́rin láyé gbogbo tó bá ṣe láyé pátápátá yóò máa fi kọ́ ìjọ gbẹ̀dàlì kìyàmọ̀ lọ́rùn kó lọ́kọ́ wà lọ́fíìsì rẹ̀ inú ọ́fíìsì rẹ̀ yóò tún wọ́n ṣe jọ pẹ̀lú ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó bí a rí notice ẹnìkan ilẹ̀ haúsá ọmọ gbé kẹ̀kẹ́ náà pep bí wọ́n gbé tọrẹ náà tẹ́lẹ̀ àbọ̀ táwọn gbé ewu kan tẹ́lẹ̀ ó wá sọ yé pé nínú Ramadan yìí o òun yọ hundred hundred naira ní ogbẹ́ tó ti wọ mọ́tò lọ́dún ọ̀hún tó bá máa ń wọ ọkọ̀ tó kẹ̀kẹ́ náà pep tọrẹ náà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ìlú wa san hundred tó bá máa ń wọ two hundred tẹ́lẹ̀ ìlú wa san on 200 tó wá wọ́wọ́ 500 tẹ́lẹ̀ láti ìrọ̀sílẹ̀ kan 100 ó ní in the spirit of Ramadan in the spirit of aláìsí ṣe olóore ṣe olóore ni ìwá ti Ramadan nìkan ní máa ń ṣe crown ìgbọ́n lọ́gbẹ̀gà nìyẹn ìṣẹ́gun Ramadan nìkan ara wọn ṣe ìṣẹ́gun ayé mùsùlùmí máa lórí kó jẹ́ kí nǹkan rọrùn fáwọn èèyàn táwọn míì náà wá sọ pé gíga ah, à ọgbọ́dọ̀ wọ́n gbé kí n pé èmi èyí wà wọ́n gbé nìyẹn. ó lè lọ sẹ́kọ̀ oṣù méjì táwọn ti mọ̀ ọ́ pé à ah, àfa àti kẹ̀kẹ́rẹ́ tí o tí ò wọ́n nù bọ́lá lè fọ́ ló kọ́ àfa àti kẹ̀kẹ́ tí o gbégé ni o tí ò wá. máa kó tó sọ orí náà lò ẹgbẹ́ àwọn yorùbá àwọn yẹn wọ́n gbó orúkọ yìí ó lè mọ sọ orí náà yẹn fún wọn àwọn náà mọ̀ ó lè tún ṣèdẹ̀kù fáwọn èèyàn ṣùgbọ́n bí tọ́lọ̀ bó ti máa di fún ọ ìní haitu látàfẹ́ sílẹ̀ yìí látàwọn àyè kan tó ti ní òjò ìrántí ikú ló mọ́ jẹ́ kí ẹ ṣe àwọn nǹkan yẹn èyí fún mọ́ rántí alùkìyàmọ̀ sá gbogbo tó bá ṣe pátá báyìí ó tún máa lọ má lè kìyàmọ̀ hátà tó bá lọ gbé oko tó bá lọ ṣe iṣẹ́ àgbẹ̀ lóko ó lọ má lè kìyàmọ̀ láwọn tí wọ́n gbé wọ́n lè fi iṣẹ́ wọn sí ọlọ́wọ́ wa jù láwọn àgbẹ̀ wà àgbẹ̀ tẹ́gbọ́ àti sọ̀rọ̀ kọ́ọ̀tù àgbàdúgbò ló fẹ́ àgbàdúgbò ló fẹ́ ló fẹ́ fi ṣe sọ́dà kọ̀ sọ̀rọ̀ pé gbà pé pé yóò pé yóò sẹ̀kú pé lè sẹ̀kú òṣùwọ́n kọ̀ọ̀kan tó fẹ́ ṣe tó lè sẹ̀kú sóbi yé ládùúgbò wa ìtọ́ bá gbé ráìsì trailer kan wọlé áàpù báwa rè gbọ̀ngàn tó yóò kárí ilé tó lè kárí láti gbé ìtawà. kọlọ́bà sọ àwọn tí wọ́n ṣe tó sọ̀rọ̀ kọ́ta pé nílé ìyàwó ẹ̀ kọlọ́bà sọ wọn lẹ́sàn tó pọ̀. bàtà pólísì jọ táwọn mú táwọn ṣe táwọn ṣe táwọn ṣe ẹ̀ẹ́dájà àwọn àti ṣe lẹ́tàlísà akásùlísà àwọn akásùlísì kan káńsà wọn gbàgbé bíá second batch bọ́lá àwọn bàbá kan jẹ tàbí ah bàbá wọn wà nínú initial list àpàrà fún ọmọ fàṣírí nìyẹn rẹ̀gùnlọ́ wa nìká ní arahman olórí rẹ̀ lè kárí ayé ó lè kẹ́rẹ̀ lè kárí ayé ọmọ nìyàn tó bẹ́ẹ̀ you do your best and leave the rest to me so the ṣùgbọ́n èyí ká mọ̀ ṣe best wa yẹn náà let's always do that best èyí ká mọ̀ ṣe best yẹn náà òkúta bá ń ṣe ká mọ̀ fi lọ́ àlùkìyàmọ̀ lọ́rùn má sọ pé ẹ̀sìn tèmi ò débi iṣẹ́ tèmi ò àjẹ́kẹ̀sìn rẹ bọ́ ọwọ́ bí iṣẹ́ rẹ mùsùlùmí nìyẹn ó dókò ló fi sílímì kàfàtàn ó dókò ló fi sálímì kàfàtàn ìkìrọ̀ àti àbíjàfà ó dókò ló fi sálímì kàfàtàn ìkìrọ̀ àti àbíjàfà ọgbẹ́ ìrìsì wọ́n sọ pé ó nìkan ẹ̀wọ̀n islam tàbátàbátà ní islam wọ gbogbo sísẹ́mù ayé ẹ̀ ó wọ political system ó economic system ó agricultural system ó agricultural system Islam, wọ bó o láti lọ plan the street ṣẹ̀rí àṣàlàyé bó o ní títí ó ṣe fẹ̀tọ́ ó sàfihàn lẹ́sìn kọ́lé ara yín bó ni ilé ó ṣe fẹ̀gbẹ́ kẹgbẹ́ gbogbo ìsáwò ṣàlàyé perfect system. kò sí kankan ní system Islam ti tó wá ní tó wá ní problem àbí káwọn tó ní disadvantage nǹkan mẹ́rin láti máa kọ́ láti máa call, merit and demerit of democracy àbí merit and demerit of autocracy àbí merit and demerit of elections kò sí ìgbàgbọ́ ẹgbẹ́ kọ́ nínú ètò ayé tí ò ní merit and ṣùgbọ́n ní system Islam kò ní kò sí demerit pé merit and demerit of salah pé àwọn àfẹ́dọ́lẹ́bí wọn àti àwọn ìdàkejì àǹfààní ibi ìran à kúfùrù nìyẹn ẹ bá sọ̀rọ̀ ẹ̀rẹ́ di gíní o fẹ́ di gèdèrè ẹ̀ merit and demerit of fasting Ramadan so fasting Ramadan onídìí merit àwọn inú Ramadan ó ní disadvantage kan tó fún wa disadvantage yóò ṣe fún wa mo sì kẹsẹ́ nu tí islam sọ fún dáa pé kí n dà tó ní jù lẹ́rí ẹ lọ jókòó dáadáa ọ̀rọ̀ yìí ó fi àfi challenge àwọn èèyàn ó sì àfi tí wàá ká yẹ bá tó bá gbé náà pàwọ́ ló ẹ̀yà wọn sọ pé ẹ kákó ìyàwó jọ yàwó péjì mẹ́ta mẹ́ta ó ní dìmẹ́rìtì kò ní dìmẹ́rìtì tó lóbi ni mẹ́mẹ́rìtì ni ẹ bá bá yàwó gàgàgàgà ní dìmẹ́rìtì. gbogbo ojúṣe àwọn pátápátá mẹ́rìtì mẹ́rìtì mẹ́rìtì mẹ́rìtì ìtàkùn lébẹ̀ ni pé tó bá yé wa pé kò sí Islam wa mẹ́rìtì ni ajẹ́pẹ́ islam yẹn wọ gbogbo system ayé wa islam yẹn wọ ehe eh, lágbọ́rọ̀. islam yẹn wọ system ayé wa. sọ máa fi gbogbo tó o bá ń ṣe nínú ìsẹ̀mí ayé rẹ̀ máa fi wá ojú rí ọlọ́ọ̀bá máa fi wá alìkìyàmà ìlúwájú tàjìmá àtàkàlọ́ha dárọ̀lá àṣà ìtọ́lọ̀ fún ọ̀yẹn má fi lójú ni o máa fi wá alìkìyàmà ọ̀làtàǹsá náà sì bákà ní dúnìyà ṣùgbọ́n gbàgbé ìpín láyé ìpín tayé yẹn tí wọ́n ti ń lọ́wọ́ rẹ̀ kí alkiyama kai alkiyama ni kò tí agbègbè jù sílẹ̀ lọ́jú yẹn síta alkiyama olùgbé wọn fi gbọ́n tọ́lọ̀ bá fún yín kásùmọ́ wa sóbìyẹ́ ثم إن الإنسان لا ينفق عن حالتي ضيق وسعة àfáàní lọ́mọ kọ́mọ nìyàn kò lè frí kò ní nǹkan méjì fa bí kí nǹkan lè wàfá àtàgbé nǹkan fẹ́ ní méjì yẹn náà nǹkan lè máa lè tàbí kí nǹkan dẹ̀ kó dẹ̀ alèrò jẹjẹ àbíkáwọ́ jẹjẹ ni o àbíkáwọ́ rò jẹjẹ alèrò owó náà àbíkáwọ́ rò owó náà ìtọ́jú méjì náà ni. tó bá wá ṣẹlẹ̀ fẹ́ dà á ìsìlọ́n ìsìlọ́n ọ̀nà ní martin wàmìnàtì ọmọ ènìyàn kò lè frí ìmọ̀ kóònù ní ìmọ̀ kóònù kẹ́kan wàmìnà tàbí àdánwò ọmọnìyàn lè fún yìí. ọmọnìyàn kò lè fi kúrò nínú òkè àrí kúrò nínú àdánwò ọmọnìyàn lè fi kúrò nínú nǹkan méjèèjì wani fa'in kana fi hali díkì wa mihnat afọ́ wani tí ẹ bá wà ní kò tó yẹ pé nǹkan lé àdánwò wà yẹ̀gọ́ pé ah ìtura ní kíní ní ìgbádùn ah nǹkan yìí kò rọrùn kò bá kò tẹ́mi rọrùn tẹ́mi rọrùn tọmọ ní bá bára rẹ̀ ní kọ́ndíṣàn yẹn فذكر الموت ساهل عليه بعد ما هو فيه ما نتيكو at that point in time kí ẹ̀wọ̀n rẹ ti kú nígbà tí wọn nínú ìnira yẹn ó máa jẹ́ kí problem tó wà nínú rẹ̀ yẹn kó má ní túmọ̀ sí ọ. ẹjọ́ ló pa màrà ti kú ẹjọ́ òróró lọ màrà ti kú ẹni tí kíríkà ṣe kíríkà rà ti kú ẹni tá ìṣàkà dà láàmú rà ti kú ẹni tí kíríkà ṣe kíríkà ṣe òróró àwọn ẹ̀kọ́ ṣe kíríkà rà ti kú ó rí tó bá ti rántí tó bá ti ń gbé kúṣẹ́ gbẹ gbogbo àwọn wàhálà tó ń ṣe yẹn ó mọ̀ fún àwọn wàhálà yẹn kéré sí kí ni o ikú tó ń bọ̀ wájú ẹ̀. wàá mọ̀ pé wàhálà yẹn kéré sí ikú <laughs> mo lè gòkè mo lè sọ bàtẹ́mi ń bẹ láyé mi o tẹ́mi bá ti lọ bàbá ò lè gòkè wọn ò lè sọmọ ìyá ò lè gòkè wọn ò lè sọmọ o aláìdá ní ìsinmi dẹ́wọ̀n pé ah lágbájá ti ń lọ báwọn alágbára ayé dánwọ́ lé kókókókó ẹ lọ́wọ́ ojú tó bá kú ẹ̀sùn aláìdá gbogbo àṣẹ ẹ̀ àbúrò ọ̀gẹ̀ executive order four oh four executive order five hundred gbogbo ẹ̀rí ẹnu ẹ ti lẹ̀ pọ̀ kò lè kankan mọ́ tọ́lá tí bá ṣe bẹ̀rù ọlọ́run ọba àwọn òkú kan bẹ̀ tọ́ba kú orí ẹ̀kọ́kọ́ kí ẹ̀kọ́kọ́ gbà ní etí wọ́n bẹ̀rù ọlọ́run ní ìyẹ́gẹ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀ irú àwọn ni àwọn òkú tó máa ń tó máa ń ra kàkàláyé wọn pàtó ẹ òun nílẹ̀ yìí kò sẹ́ni lè gbé ìjọ tó bá kú báyìí ah ìwọ rè é láì ṣé ẹ gba ní ìjà nígbà fún láàjì kan ṣùgbọ́n haramu ni ìwọ̀n síbẹ̀ sùn pápá jẹ́ lọ́jọ́ kùrùsùn mi kó ó ṣeé ṣe káwọn èèyàn kan tó mọ̀ síbẹ̀ sókè ọlọ́kùn ṣàlù tàbá ti rántí fún gbogbo wàhálà tá àgbẹ̀gbẹ̀ yẹn mú yóò fò lọ tó bá ti rántí kú àyè ó gbàgbé pé yàgá jíjẹ ọ tó bá ti rántí kú àgbàgbé pé ẹsẹ àìsàkádọ ọlànà sùsà ara fẹ tí wọn ti kú tó bá ń ṣe láyé nìyẹn tó bá ń ṣe ní ìsẹ̀yìn ayé mùsùlùmí nìyẹn wọn ní fa iná hula yàjò tí ẹ̀ bá ti rántí ikú ikú yóò jẹ́ ká mọ̀ yé pé ìnira tá a wà nínú ẹ̀ yẹn kò lè máa lọ gbére yóò tà á sẹ́ni tó bá ń ṣàìsàn tó ń ṣàìsàn tó ń ṣàìsàn tó ń ṣàìsàn ló tó bá fi lè kú ìparí kí ni ọ̀yá ìsàn yẹn ah this is this is this is kiri ka ah it's too rough it's too bad it's too bad ìjọba mi lè kú báyìí ìsinmi dé tó bá fi lè jẹ́ mùsùlùmí tó sì gbọ́ lọ́ọ̀bà lọ́ọ̀kan ṣoṣo ìsinmi ti dé ló ṣe ṣe fẹ́ gbé àwọn àìsàn yẹn kàfàrà ló padà já sí fún báwo nìyẹn orí fọ yẹn ó tún bọ́ fi ha ẹsẹ̀ dànù ó fẹsẹ̀ kọ́ ó wọ̀ fi ha ẹsẹ̀ dànù inú ọmọ ọrùn rẹ ó bọ̀ fọ́ ha ẹsẹ̀ dànù. àdìsí gbẹ lórí pé ẹni tí ò ṣàìsàn rárá kéde kan a a wọn tó ṣàìsàn táwa rẹ ń lé kókókókókó ó mọ tó lù ẹ lọ́wọ́ gbọ́n kí lose ń lù lose. yẹn kí ló ń lù sí ẹ̀yìn tí ó sàkè rárá kiri kan kí ló ń lù sí ó lù sí kafarat ó lù sí kíni tó jẹ́ mùsùlùmí tó bọ́ tó bá ń ṣàìsàn kí ló ń kafarat Allah. wọ́n á rí orígbòrò fún ara rẹ̀ báyìí onímọ̀ fún ní thirty minutes tó sá ju ọmọ rí à tí mo dúpẹ́ fọlọ́ kí tún nìyẹn kàfàrà ni ṣùgbọ́n yìí wá tó wà pé kó o lọ wá solution sí o sóbi yé lọ́kọ̀ tó gẹ̀ẹ́tì solution sí yóò máa tún jẹ́ àǹfààní fún ọlọ́dọ̀dọ̀ ẹ̀dẹ́dà jalla subhanahu wa ta'ala. bẹ́ẹ̀ náà sì ni pé ẹ̀ńtà ìṣòwò sí rárá rárá wọ́n lọ wọ́ọ̀kà lọ́dún ní ọyẹ ah, káṣí ọmọ ṣèyàn kó wà ní ọjọ́ kàfàrà jẹ́ gbéra mi ní jẹ́ gbéra mi lọ́mọ kàfẹ́ kan wọ́n bá ah, ọmọ kàfẹ́ ẹni ní gbólódé ah, ọmọ ikọ̀ ọjọ́ kàfàrà náà ni ẹ̀bọ̀ tó fi kọ́ ni mo mọ̀ gbé ni. Kọ́lọ̀ gbé ṣàlùwà. Á ìsìlámù dáa pọ̀. Allah fáwọn olùgbà o ojoojúmọ́ ayé tó yìí máa ti ń jí báyìí wọ́n ń dúpẹ́ fọ́lọ̀ kó sórí ní oṣù wàláì wàláì ìgbàtà lọ́tọ́ sútù lánàá ọ̀rọ̀ ìyá ẹ̀nà wọ́n ráwọ̀ kírísítẹ̀ nǹkan tó kóra wọn jọ sínú wọn níyà mẹ́rin tó wá gbé plákáàdì dání jesus gèdè kọ́kọ́ wọ́n tẹ̀lé rí àwọn mùsùlùmí ò nídìí olóyè àwọn ò nídìí ká jesus ah, ìṣesí mùsùlùmí ṣe dáwà ni ẹ wo ọdún dáwọ̀ àti ọ̀rọ̀ àwẹ̀ gbígbà ìṣe láàrin èèyàn kì í ṣe kékeré àbẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀rù abáyé gbogbo ayé mọ̀ káàsì kí ni o báṣẹ rọ̀mọ̀dọ́ọ̀rù dáwà ni àwọn onídìí placard Jesus kiri ka ìfìdánwà Jesus ìrora níjẹ́ irinṣẹ́ dáwà mùsùlùmí jù ó ní ìwà mùsùlùmí ìgbà ọgbẹ́ ah ẹ̀rọ mùsùlùmí kan ó ní twenty thousand dollars kan ní airport ó ti dàpadà fẹ́ tó ní nínú táì wọ́n gbà àwọn ìṣúná bá mùsùlùmí wọ́n sọ níwá ìgbẹ́ ẹ̀kọ́ láìdáre àwọn wo ló máa ń ṣe bẹ́ẹ̀ tí ìbá fa ọwọ́ tí bá fa mùsùlùmí tẹ́ bá bá láàrin àwọn èèyàn bí tí ìṣe mùsùlùmí náà dírí jíjẹjíjẹ ṣùgbọ́n tí mùsùlùmí bá ṣe tẹ́nìkan bá ṣe tó bá jẹ́ mùsùlùmí kí ló kìlọ̀ sílẹ̀ o ìsìláàmù ní ìsìláàmù ló ti síbẹ̀ ìsìláàmù kọ́ wa níwà tó dáa kọ́lá sallallahu alayhi wa sallam bu'istu liutammima makarima al-akhlaq alábìnrin wọn gbé mi dìde kí n parí gbogbo tó ń jẹ́wà dáadáa àwọn anábì tó lọ ṣáájú ṣáájú pé ìwà dáadáa ìwà dáadáa but wo orí ẹ̀zọ́ọ̀tì tán anábì wa Muhammad sallallahu alaihi wasallam ló dé ló wá parí gbogbo wà dáadáa àwọn amòsùn wa tọ́ lọ́dọ̀ tari o anábì wa Muhammad sallallahu alaihi wasallam àlè níwà dáadáa tán o gbogbo wà tó lù sí ní wù yẹn one over one million wà dáadáa Islam ni wọ́n lọ́ba gíní wọ́n lọ́ one million wà dáadáa mùsùlùmí ni wọ́n wù tí mùsùlùmí léwu tó ń gbé wà dáadáa pọ̀ gan-an wọ́n díẹ̀ bí ẹ̀dá tó wá ń ṣe yẹn lọ́wọ́ lórí nígbà ayé mùsùlùmí àti ìṣe nǹkankan mùsùlùmí mùsùlùmí mùsùlùmí tó fẹ́ jẹun báyìí tí ó gbọ́ pé neighbor wo tí ìrò ń jẹ kí ló ṣe tó lọ gbé fún mùsùlùmí nìyẹn. yóò ní ṣe báwa jẹun lọ́sàn òun bóyá òun bóyá òun jẹun lọ́sàn báyẹn wàá tún ní gbé talẹ́ áá ah, ah lọ́sọ̀kú mi jẹ́ yẹn yóò gbé mi dọ̀lá ẹlọ́gbé fún mùsùlùmí nìyẹn ẹ bá wòlé sí lónìí àyè ẹ bá wòlé sí lónìí àyè ṣùgbọ́n àwọn mùsùlùmí àná wọ́n ṣe tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣe tó jù bẹ́ẹ̀ lọ ìwà wọn dá adébi wípé ìwà yẹn dá adébi wípé wọ́n ń tòwò báyà wọ́n yẹn sì ń tara òwò tó ń ṣe wọ́n sì fi ń bẹ̀ sílámù. àfihàn ó ń tajà lọ́jà mùsùlùmí ń tajà lọ́jà ó sì ló fẹ́ ń tajà fáwọn èèyàn yẹn àwọn tó ń ọjà lọ́wọ́ tí wọ́n ṣe mùsùlùmí sàn ẹ̀dùn náà kí ni dé ẹ̀sùn ló kọ́ ilé ah ẹ̀sùn dáadáa lẹ̀ fún mi. That's one story tí agùnfọ́lù sọ fún mi. Lórí àwọn kan wà ní Sébìgbáyà àbí Kọ́tọ̀ rẹ̀. Ẹni àwọn Christian ọkọ̀ ìyàwó kan, àwọn àti vacation ní Kọ́tọ̀ rẹ̀. Things cut off. So one travels in the countryside because of even there's a tragedy, a kubata, a tragedy, a headache, a bulika, or whatever. So, Larva Kawari one. pé kí ló dé dà á ń travel ní epo tán à tẹ́bàá rí epo ọ̀nà epo jìn nítorí ẹ̀ta ọ̀rọ̀ ọ̀la kéde kan wà ní kásìpù bàdàárọ̀ ọ̀la bàdàárọ̀ ọ̀la o kọ́mọ̀ sí kí ni wọ́n bá yà jù wọn lọ wọ́n á lè kó sọ̀rọ̀ kàtù tó bá ti dàárọ̀ ọ̀la. ó tún gbé padà wá ní bọ̀ ni. gbé dáadáa gbé dáadáa gbé pọn dáadáa ó ti gba aṣẹ́ lónìí tàbí bí ìdẹ̀rẹ̀ pọ̀ dáadáa nù. so nígbà tí lábá ẹ̀ àfìyàwó ẹ̀ tó wá fẹ́ ó sì òyìnbó bọ́yá ọ̀bọ̀ mú wá. dákẹ́dákẹ́ táwọn ti fi gbọ́fà ọlọ́wà dákẹ́ dákẹ́ pẹ̀lú ọtí tuntun ó fara kíkì kíkì àbí àdó tó àbò ìdó dákẹ́ ẹ̀ka parí dáhùsù wàrà kíkì ìṣàlọ kíkì oníkẹ̀kẹ́ àbí kẹ̀kẹ́ yẹn ni àmọ́ àmọ́. ọwọ́ gbà wọn lálejò so wọ́n ní lọ́bàá yẹn gà á àyè tẹ́lẹ̀ sílẹ̀ tọ́lẹ̀tì wọn kìíní kan gbà àwọn ìlàgbáwá yẹn àti àwọn ìyàwó ẹ̀ àwọn aṣílẹ̀kùn bìkan àwọn àlọ́ àwọn rò pé wọ́n ní àwọn òyìnbó yẹn rò pé other part of the building làwọn lọ sùn tiwọn nígbà tí ilẹ̀ wa mọ́ pé àwọn sùn àwọn ìwé yẹn sùn lórí pé wọ́n sùn gbọ̀nàkú tó kù ti rẹ̀ wọ́n wà tí ilẹ̀ wa mọ́ ọkọ̀ àti ọ̀tọ́ jí ìtàn Ah, àwọn tó gbà wá lálejò wọn wà á kàlẹ̀ kùdá lójú ká dìde pé ilẹ̀ ti mọ́ lọ́bàá òkè wọ́n ti mùsùlùmí tó wọn ò ní láti jí kírun tó bíyé ẹ mọ̀ sùn kásàtòbí dáadáa àlejò wa ní ọ̀sùn dáadáa a nígbà tílẹ̀ wa mọ́ táwọn ìmú yẹn jíbi ah, àwọn aláwájá ìdàgbà ìgbìnà wa wà ah, ẹ̀yà kí ilẹ̀kùn ẹ̀yìn kúlẹ̀ rẹ̀ gbà lánàá àdẹ̀rọ yẹ pé bẹ́ẹ̀ ni pé wọ́n jáde jẹ́kẹ́ bóyá sílẹ̀ kù báyìí àwọn wọ̀ ọ̀kan báyìí wọ́n rí ládùbáwá yẹn àti àwọn ìyàwó àtọmọ rẹ̀ sáwọn alábẹ́ ẹgi abẹ́ ẹgi náà sùn mọ́júmọ́. ìfúnlẹ̀ lábáwá kò sẹ́fọ̀n náà lábáwá òun ẹgbẹ́ ni lábáwá ẹgbẹ́ rẹ̀ fọ́jú fẹ́ rí ẹ̀yìn. abẹ́ ẹgi náà sùn mọ́júmọ́ wọ́n sì fàlejò sí o. wa yusiruna ala anfusihim walau kana bihim tó bí wá sí ròyìn àwọn muhajiri àwọn ansọ́rù nìyẹn yusiruna ala àwọn ansọ́rù wọ́n á gbé ọlá fáwọn muhajiri lórí ara wọn ìtàwọn ansọ́rù ní ẹ̀tọ́ sí tẹ́kọ́ fi ṣègbádùn kàkà tí wọ́n fi fi nǹkan yẹn ó fún àwọn muhajiri táwọn kọ̀sọ̀ọ̀sọ̀ alùkánà bí ihò kọ̀sọ̀ọ̀sọ̀ ó kàbí ẹ̀jẹ̀ yìí pé àwọn gan àwọn nìkan ló kán lò ṣùgbọ́n wọn ò wọ́n tún wá ní ọ kàkà láwọn fi dà lò ẹ̀yẹn wá gbà á lọ àwọn àwọn èèyàn dáadáa ti lọ àbẹ̀lú ẹ̀dẹ́dà ọlọ́jẹ́ káwọn náà lè dà àfààní wọn lè mọ́ tún àbò nínú gbogbo tó bá ń sèyàn láyé lọ́mọ̀ pé ikú le ju gbogbo tó ń bí ọ lọ ìnà lílímọ́tì lásàkàrọ̀ ìnà lílímọ́tì alábìlú sọ bẹ́ẹ̀ sọ́lọ́lọ́rọ̀ àlè ọ̀sẹ̀ ah, <laughs> wàhálà ń bẹ́ẹ̀ wá ibi tẹ́mi ti fẹ́ bọ́ ah, ah, tí màmá sojú mi á ọyí mọ́ àlá ọgbọ́n màmá ò mọ tó lọ bá tí màmá tẹ́kítọ́ bá rí mi ó mọ kí mẹ́rin ó rí mi má ẹ̀mí yẹn ti ń lọ ẹ̀mí yẹn ti ń lọ pàtàkì tí mo ti rí stage ilá ayẹ̀ṣà àlọ́ ìlú ẹ̀dẹ́dá nìkan ló lè dá padà mọ́. lẹ́dẹ́ra ló lè dá padà wá ọlọ́ba àforíjì wọn wá sí ikú ní ìbẹ̀rẹ̀ ìgbádùn fún wa kó bá fẹ́ sáré wọn kó bá tàn mọ́lẹ̀ sí kó bá wa fọ̀ wọn mọ́ pẹ̀lú omi pẹ̀lú tó tutù àwọn ọmọdá ọlọ́ọ̀ irú rẹ̀ tó tẹ̀lẹ̀ sí wa lánàá àdúgbò fọlọ́mọ lórí ilé náà pẹ̀lú ọmọ ń bẹ láyé ni nínú ẹni tí mo lè mọ́ dùdú láyé òní mọ̀mọ́ lánàá wọ́n láìkí ìyàtọ̀ bímọ yẹn ọmọ láìkí wọn náà láìkí wọn gan wọn gbogbo ọbímọ áá lágbára sí bímọ ah, ah, ọlọ́ máa forí jì ọ́ sì kó yàn mọ́ra àwọn wàyí láàrọ̀ láàrọ̀ lọ́sọ̀ lọ́sọ̀ ó lọ gba bisikíìtì ó yẹ bisikíìtì àmójúbà àwọn ará bisikíìtì jọ àbí àwọn ará kan wá gbà kan wá jẹ ó tún àwọn tọ́jú ẹ̀ táwọn bá ti ń jáde báyìí látọ̀ pé sẹ́gbẹ́rẹ́ ah mama mama wọn fi lè gba tiẹ̀ tó wọlé lọ báyìí ìṣe lọ́nà tó kí ni o ṣé tẹ̀lé wa ni wọn àgbà àmọ́ tí mo tó ń bọ̀ wọ́n fún ìṣe lọ náà tó bá yà àwọn àgbàlagbà yẹn náà àwọn á fíìmù àwọn eré àwọn ọmọ rìn lẹ́gbẹ̀ẹ́rẹ́ àwọn òní fẹ́ lọ direct ṣùgbọ́n ti mọ̀ yí pé àwọn náà ìwọ náà wàá gba tiẹ̀ àwọn ilé náà àwọn ilé náà àwọn náà wọ́n gbọ́n wọ́n wà fẹ́jọ́ jíkọ́ ìwọ náà wàá gba tiẹ̀ tó fi ha fún mi ọ̀tẹ̀ wọ́n fi mọ̀ ọ̀lá so gbogbo tó bá ṣe yẹn ráyé nínú ìnira ìnira kú ju gbogbo ẹ̀ lọ wà náà ṣe nọ́ọ̀sì àti dọ́rùkọ̀ ọ mọ̀láìkà kan gbé tọ́wọ́ gba àwọn ẹ̀mí àwọn èèyàn kan wọ́n á gbaa gọ́rùkọ́ ó gbà ìkúlù ṣìdátọ̀ ọlọ́mọsí kùtù ààrẹ. ọ̀nà àwòfì hàlì ní ìmọ̀tí wọn sáàtì. tẹ́yìn bá sí nínú ìnura èyí ó wà nínú gbádùn. tàbí kẹ́ fàdíkìrì mọ́t àǹfààní àti ẹ̀pàdé ṣàlà àǹfààní ìrántí ikú nígbà tó wà nínú kẹ́ àti àǹfààní ìrántí ikú nígbà tá a wà nínú ìnira àbí àǹfààní ìrántí ikú nígbà tó wà nínú kẹ́ ni pé fàdíkìrì mọ́t ìyàmùná òhùnmílẹ̀ lè gbètè rọ́ọ̀rì bìhà. ìrántí ikú yóò máa rán ọ létí pé à ìbádùn tó ń yìí à wọ́n lè lọ lójijì o èèyàn máa ń tara ayọ̀pọ̀rọ̀ àwọn èèyàn tara ayọ̀pọ̀rọ̀ kú lọ́pọ̀lọpọ̀ ju nǹkan míì lọ ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pa àwọn pàápàá jù ọbí tí nǹkan bá ti gbé jẹ́mi kẹjọ ayọ̀pọ̀rọ̀ ni ẹ lọ Saudi Arabia ah àwọn ọmọ Saudi Arabia máa fi mọ́tò wíwà dára Saudi náà ti máa ń wa mọ́tò tí mọ́tò mọ́tò kẹsẹ̀ mẹ́ta sókè ẹsẹ̀ mẹ́ta kẹsẹ̀ méjì o tí wọ́n fẹsẹ̀ kan rìn lọ Saudi ni o ẹ lọ YouTube video ẹ mọ̀ ní àwọn káàrè tí wọ́n tó mọ̀ mọ́tò báyìí ẹ mọ̀ pé ayọ̀pọ̀rọ̀ nìyẹn kí nìyẹn o wọ́n sì kí ni wọ́n ti jẹun yójú ògbàlàwọ́ra ọ̀gbà yàwúyàwó ládùúgbò ti àyí wọ́n kọ̀ọ̀kan bá sá lọ wọ́n kanu mọ ìyàwó mi ayé kọ̀ọ̀rọ̀ ni tẹ bá gbọ́ gbòòrò lọ́ọ̀kan bẹ̀rẹ̀ wọn wọ́n sì kí ni o wọ́n ti parí nù parí nù ó fẹ́ mọ́ sí ojúmọ́ kan láyé ojúmọ́ kan báyìí táwọn ọmọ yahoo yahoo kan wọ̀n ní kíráàṣì mọ́tò wọn táàrí méjì mẹ́ta wọn tí ó kù ó fẹ́ mọ́ sí ojúmọ́ kan. ṣùgbọ́n mùsùlùmí tọ́lọ̀ fún nídẹ̀ra tọ́lọ̀ ń kẹ́ yóò mọ̀ yí pé ìdẹ̀ra àtìkẹ́ tó ń wà yẹn àfikún ọmọ rántí kú o because anytime lórí ìsìnkí ni wọ́n sùkúnú ilé ìhà pé kò mọ́ lọ farabalẹ̀ tí ayé ẹ̀kọ́ kan máa wà ní àhà. Ah, àwọn ìfáàtì gbádùn ayé wa sẹ́yìn máa fẹ́ wá wẹ̀gbẹ́ tó wẹ̀gbẹ́ ọ̀tún tó wẹ̀gbẹ́ òsì gbogbo ẹ̀ lọ ilé rẹ̀ rẹ̀kẹ́tẹ́ àwọn dúkìá rẹ̀ ra bí dán àwọn ọmọ rẹ̀ kẹ̀kẹ́ àwọn ẹlẹ́yìn ní bẹ́ẹ̀ ṣe à ìbọn sí ìbúwá yìí o tá máa ṣe wá sí ikú létí èèyàn rẹ̀ àtúbẹ̀ ah, ah, ah, kú bá wò ó nídìí wá sí ikú lọ gbọ́ wá sí ikú kó bá ilẹ̀ gbogbo tó kójọ yẹn anytime ló lè lọ ló lè tàn. ẹnlá kọ́tọ̀ ahu anha kó mọ̀ yí pé ikú anytime ló lè gbà ọ́ kú nínú àwọn akẹ́tọ̀ orí yẹn. aláfọ́ olórin sọ pé ó dùkùrù ní mọ́tà hádìmọ́lá záàtì wàtàjà lílé mọ́sìrì sọ́fà ti allah akbar ìmí ni wà zùgbúrú lẹ́mọ́ ó tàbí ìdí wọn fata sí ìkárì ni ma ó ti tẹ́fì rúlẹ̀ àmàlì wọn ó zùgbúrú lẹ́mọ́ ó ta ha dẹ̀ ìrìnlẹ̀ hazati ìfànimọ̀ láti ikú ikú tó jẹ́ pé òun ló ń wọlé ọlá òun ló ń wọlé àdùn wàtàjá hazi masri èyí sáfàyà ti máa múra lẹ̀ de nǹkan kan tó máa ń ni mọ́lẹ̀ nǹkan tó máa ń sọ ni mọ́lẹ̀ tó jẹ́ pé ó ń bọ̀ làbúdà kò sẹ́ni kankan ní wa tí ò ní sánmọ́lẹ̀ ikú nìyẹn gbogbo wa pátápátá ní kíní ẹ máa sánmọ́lẹ̀ báyìí táà nílé ìgbápá táà nílé ìgbẹ́sẹ̀. èmi ni wàá fún ọlọ́mọ ọ̀tá àti ayẹyẹ rárá àtàfi wọ́n ni màá rántí ikú ó sì máa rí àrọ́ọ̀hà ìfọ̀kànbalẹ̀ fi zikari rẹ̀ mọ̀ torí kó ń bẹ níbi ìmọ̀ràn ti kó tẹ̀síìrù làmà ìmọ̀ dín ìta fẹ́ dà láyé àwọn àwọn ìta fẹ́ dà láyé ìmọ̀ dínkù ẹ̀tọ́ wa máa ń rántí ikú tó bá ní pílánì tó bá ní pílánì one thousand years ẹlòmíì pílánì one thousand years ẹgbẹ́ yìí one thousand years láyé àgbẹ̀ yóò reduce ẹ̀ wá how many years seven five years ní jẹ́ pílánì five years. So, ṣùgbọ́n ara tí kò sọ̀rọ̀ ká mọ́ mọ́ plan ayé wa ṣùgbọ́n mọ́ plan ayé ẹni pé òní kú láyé ẹlẹ́gbẹ́ gbójógbó sí ló ti plan ìrìn àjò hundred years ẹni tí ò ní lọ́dún kan láyé sí ní plan hundred years plan one two four five years class yóò gúnlẹ̀ fọlọ́ abilọ̀ ẹ̀dẹ́dà ìbújọ́ tó wá fẹ́ yá ọlọ́kọ̀ pa á lórí dáadáa o ọfà sí pé tọrọ fọmọ wa tuntun tá a bí wọ́n bá súnmọ́ lálùbáríkà ọ̀ àsìkò tí ó wá jọ ìwà yìí kọ́lọ̀ kó sí ní àlékún orí fún wa ò àlékún àrízìkì àlékún àlàáfíà kọ́lọ̀ mọ́ sí dà wá láàmú kó bá fara náà dà láàmú kọ́lọ̀ má jẹ́ kó máa ṣeré pápọ̀ bí àwọn tó wà lẹ́yìn mi yìí <laughs> àwọn tó gùn mí lẹ́yìn ilé pàtó wọn pọ̀ jù kọ́lọ́ bẹ́ẹ̀ kó bọ́ sí ilé pàápọ̀ àmì kó bọ́ sí ilé pàápọ̀ kó lè níbi o kó bọ́ pọ̀ jù. sallallahu ala nabiyina muhammadin wa alihi wa